أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وكان فون الله وضع أطرى صلاة فون النبي ومحمد صلى الله عليه وسلم وقام على إليه النبي عن صحابه بنتي أنت إلى النبي تفيد وجوه قندي القيامة أدلهم كفي كتي أطرى كفي كريوان Ah, gbogbo àti à ń gbọ́ ètò àdéhùn yóò sọ̀rọ̀ akẹ́wà pẹ̀lú gbọ́dọ̀ wọn assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu ah, ọ̀rọ̀ tí mò ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa taqwallah ìbẹ̀rù ọlọ́run ọba so mo ti ṣàlàyé nǹkan tí a ń pè ní ó bá ń bẹ̀rù ọlọ́run ọba tó ṣe pé ẹnìyàn yóò rí ní ayé bákanáà yóò fi rí ní ọjọ́ ìgbéǹde àlùkẹ́yàmọ̀ ẹ̀rù pé mo sọ ní ìjẹjọ ìpinnu tó ní ènìyàn máa ń ṣe hílàhílo sí nílé ayé tó ṣe pé náà ní ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fi lọ lè ń bọ́ sínú wàhálà òun náà ni pé wọ́n bò làwọn ó ṣe là níbi ìṣòro ìṣòro ọ̀tá ìṣòro àìní ṣùgbọ́n ọba àdéhùn ọlọ́run yìí ọlọ́run ni àdéhùn rẹ̀ ni wípé wọ́n tó bá ṣáàtì jẹ́ olùbẹ̀rù mi tó ọ̀tá ó borí wọn bákan náà àìrí àìrí àìrímu ọlọ́run ọgbọ́n ọmọ bí ó bá ṣe làyàn níbẹ̀ tí mo ti mú àwọn ẹ̀rí eléyìí wá ní òní ọmọnìyàn yóò jẹ́ olùbẹ̀rù ọlọ́run tí wọ́n bá ti jẹ́ olùbẹ̀rù ọlọ́run ẹnì wọ́n ti wá sábàbí tó wọ́n fi rí àforíjì lọ́dọ̀ ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ tí máa ń ṣẹ̀ tí máa ń ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run ọlọ́run àti máa torí rẹ̀ parẹ́ fún yàn kódà bí yàn ọba rántí tọrọ àforíjì wọ́n tí bá jẹ́ ẹni tó jólùbẹ̀rù ọlọ́run ọba ọlọ́run sì pa ẹ̀ṣẹ̀ rẹ fún onítọ̀hún yá mo pa ẹ̀ṣẹ̀ yẹ rẹ fún ọ ọlọ́run ọba ní nínú oníwà ní yáyọ alladhina amanu taqullaha wa aminu bi rasulihi yu'tikum kiflayni min rahmatihi wa yaj'al lakum nuran tamshuna bihi wa yaghfir lakum wallahu ghafurur rahim aya tí mo kà yìí inú suratul hadid lọ́wọ́ ọjọ́ aya 28 tí wọ́n bá wo nǹkan tí aya yìí kó sínú nígbà tí wọ́n bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run subhanallah ni ó rí pé ah àyà o ó nkan to po sinu sínú ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́jú nígbàgbọ́ òdodo ittaqullah olúwa ní ẹ bẹ̀rù mi ere ìbẹ̀rù ọlọ́run tá à ń pera wá sínú olúwa bá pàṣẹ pé ẹ bẹ̀rù mi o wa aminu bi rasulihi ẹ nígbàgbọ́ sí òjíṣẹ́ mi tí wọ́n ti nígbà tí mo n so tarifu Aliyu bin Abi Talib radiyallahu anhu nípa tó ń pè ní taqwa nípa ìbẹ̀rù ọlọ́run ọba ẹ rí i pé Ali ó ní khawfun minal jalili wal amalu bitanzili ìtumọ̀ rẹ̀ lánàá yẹn ni pé ẹ tẹ̀lé ọlọ́run ẹ sì máa tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam ittaqullah ya ayyuhal ladhina amanu ittaqullah olúwa ní ẹ̀bẹ̀rù mi wa aminu bi rasulihi ẹni gbàgbọ́ sí òjíṣẹ́ mi yu'tikum kiflayni min rahmatihi olúwa ní ìlọ́po méjì nílẹ̀ mi ọlọ́run ọba yóò fún yín nínú kẹ́yìn mi ọlọ́run ẹni kí máa kẹ́yìn láyé ẹ̀rí kẹ́mi ẹ̀rí àánú mi ọlọ́run láyé ẹ̀sìn rà àánú mi ọlọ́run níjọ́ gbìndà kìyàmà ẹni tó bá ti jó lè bẹ̀rù ọlọ́run ẹni yẹn ti dìsáàfù fún àánú ọlọ́run tó bẹ̀rù ọlọ́run náà ó ra àánú ọlọ́run tó bẹ̀rù ọlọ́run náà ó rí kẹ́ ọlọ́run ọba láyé àti lálùkìyàmà bákan náà ìmọ́lẹ̀ tẹ́wọ́n fi ṣe ìgbésí ayé yín ìmọ́lẹ̀ ẹ̀ ní rìn nínú òkùnkùn òkùnkùn ẹ̀ṣẹ̀ òkùnkùn fìtínà aláhàkọ̀rọ̀ òkùnkùn òṣì òkùnkùn wàhálà ọlọ́run bọ́ yọ̀yìn kò mẹ́ òkùnkùn ìbànújẹ́ ní wọ́n bá ní máa fún yín ní ìmọ́lẹ̀ tẹ́mọ̀ fi ń rìn tẹ́mọ̀ fi ń rìn tẹ́mọ̀ ṣúnẹ̀bì bá jọ́gbìn dàlùkẹ́yàmọ̀ tí gbogbo nǹkan bá sókùnkùn ọlọ́run bọ́ tàmọ́lẹ̀ fẹ́yìn tẹ́ bá jólùbẹ̀rẹ̀ ọlọ́run ọba ẹ̀rí anabi sallallahu alayhi wa sallam ìgbà tí ó ń sọ pé tọ́lọ̀ ń sọ ní al-Qur'an ìpè yawma tabyaddu wujuhun wa taswaddu wujuhun ìgbà tó bá jẹ́ ògbìn ní al-qiyama àwọn kan bí ojú wọn ó dúdú birikiti ni wọ́n wá ọ̀nà wọn ò ní rí ojú wọn ìtumọ̀ pé ojú kan ó dúdú níjọ́ yẹn ojú kan ó funfun níjọ́ yẹn ó ní tẹ̀bọ̀yá dú ojú ahli sunnah abdullahi bin abbas lọ́sọ̀ bẹ́ẹ̀ o sahabiyyun jalil al-mufassir al-hibr al-humma ó ní tẹ̀bọ̀yá dú ojú ahli sunnah ó ní àwọn tó bá ti já lù sunnah ojú wọn ó sì funfun gbòò níjọ́gbìn náà kìyàmà ẹ̀rí tó ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ni ń ṣe ìmọ́lẹ̀ fún yín nuran tamshuna bihi tẹ́mọ̀ fi ń rìn níjọ́gbìn ní alkiyama ara àwọn tó wọ́n rí ìmọ́lẹ̀ ọlọ́run náà ni olùbẹ̀rù ọlọ́run olùbẹ̀rù ọlọ́run yẹn náà ni yóò jẹ́ onísúnà nabi sallallahu alayhi wa sallam torí ẹni gbàtọ́ ọlọ́run sọ níbi ìbẹ̀rẹ̀ ayà yìí ó ní aminu billahi ó ní ittaqullaha wa aminu bi rasulihi ó lójú olùbẹ̀rù ọlọ́run àbíkó jẹ́ ní ti ń tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam lójú méjèèjì ẹni tí ń tẹ̀lé ànábì sọ̀rọ̀ sọ́lọ̀ lójú méjèèjì ń tẹ́ni yàn jẹ́ yóò jẹ́ àlùsùn náà ni náà ní ibùdó abẹ́rẹ́ ti tọ́jú ogun alkiyama àwọn tí wọ́n ní tí wọ́n ní ìmọ́lẹ̀ tí wọ́n fi rìn níjọ́ yẹn tójú wọn funfun gbò wọn náà ni àwọn ahlu sunnah wal jamaa ó wá ní wàtẹ̀bọ̀yẹ́dù ojú ahlul bid'ah àwọn tó bá jẹ́ aládàádálẹ̀ nínú ẹ̀sìn wọn gbogbo ìtànàbí òníkan ṣe làwọn ń ṣe ìmọ́lẹ̀ níjọ́ òun ojú wọn dúdú birikiti ní níjọ́ òun súnà ní pé ẹni tó bá jólù bẹ̀rù ọlọ́run ọlọ́run ni yóò ní ìmọ́lẹ̀ yóò rí kẹ́ ẹ̀mí ọlọ́run yóò rí àánú ẹ̀mí ọlọ́run bákan náà wa yaghfir lakum dhunubakum àbí wa yaghfir lakum wallahu ghafurur rahim ló wá ní màá tó forí jì yín bí ẹ̀ṣẹ̀ tẹ́ bá ṣe ìmí ọlọ́run ọba tẹ́ tú

Hmm, ẹlòmí ń kẹsẹ̀bọ́sẹ̀ kẹsẹ̀bọ́sẹ̀ nílé ayé rẹ̀ ń kẹsẹ̀bọ́sẹ̀ nínú ẹ̀sìn rẹ̀ ń kẹsẹ̀bọ́sẹ̀ lọ́rọ̀ alámọ̀rí alkiyama rẹ̀ látara pé kíni kò jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba bẹ̀rù ọlọ́run ní ma ń láyà bó tí èèyàn fi ní ma ṣe kẹsẹ̀bọ́sẹ̀ ní gbogbo àwọn kátà sọ yìí bákan náà yóò rí àforíjì ọlọ́run níbi àwọn tó bá tiẹ̀ jẹ́ àìṣe ètò gẹ́gẹ́ bí ìjọ mi ènìyàn tí ò lè ṣẹlẹ̀ sọ́mi èèyàn tí ọlọ́run sì ní mo foríjì látara pé kíni èèyàn jẹ́ ẹni tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba tó bá kan náà ìbẹ̀rù ọlọ́run ọba yìí mo ní máa ń jí kéèyàn ó láà níbi ìyá ọlọ́run níjọ́gbọ̀n ìlànà kẹyàmù ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọlọ́run ó gbé jìnnà sí ìyà níjọ́ yẹn ìyá ọlọ́run ò ní dé ọ̀dọ̀ ẹni tó bá bẹ̀rù ọlọ́run ọba sọlọ́run bá sọ nù suratu Maryam aya seventy two wíwá ní thumma nunajjil ladhina taqaw wa nadharu adh-dhalimina fiha. gẹ̀fẹ́yà lúwa ni àlà àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run níjọ́gbìn ní alkiyama níbi wàhálà níbi fìtínà torí jọ́gbìn ní alkiyama wàláì wà wíwẹ́ bá nẹ́bí sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ níbi ayé kúránì ṣe ṣàlàyé fún wa wà wàhálà wànàzàrò zọ́ọ̀lìmí na fi yájẹ fìyàn àwọn tó bá wá ń jẹ alábòsí ẹlẹ́bọ tí wọ́n gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu tí wọ́n bẹ̀rù ọlọ́run ló wà ní àfi wọn kalẹ̀ sínú ìyà jẹ fìyàn adáhàn kúnlẹ̀ tó wà lórí kúnlẹ̀ ní wọ́n máa jìyà ọlọ́run ọba ṣùgbọ́n kan olúwa tó ń sọ ní suratu Zumar pé wọn nù najji alladhina lúwa ní àwọn ọlọ́run á àwọn tán bá jẹ́ olùpáyà wa èmi la àwọn níjọ́ yẹn bí ma fa záàtì yìí mú jèrè níjọ́ yìí lẹ́yà má so ń sú aburú kankan ní dọ́dọ̀ wọn wọ̀lá ohun yà ṣìgbànú wọn sì ní banújẹ níjọ̀gbọ́n ìdàlù kẹyàmà nílé ayé ní àwọn ẹni tó bá ń olùbẹ̀rù ọlọ́run kó wọn yọ aburú ò ma máa ṣe wọn ẹ̀rẹ̀ táwọn tọ́kọ aburú ò ṣe wọn yẹn ni pé aburú la wọn kò aburu tí aburú ṣe àmọ́ aburú ò ní lapa wọn níjọ́gbìn náà kìí àmọ́ aburú kẹ̀kọ́ tí wọ́n ní tọ́ọ̀ṣì wọn lára àbùkù kọ́ra ìbànújẹ́ kẹ̀kọ́ ní sí fún wọn nílé ayé tí bá ń sí wọn yẹn ó sì di sì bo yẹn òun sì ní rí kódà ìlú bí ọmọ pé ah, ló ọ yìí aláwọ̀ olùbẹ̀rẹ̀ ọlọ́run sì mọ̀ rẹ̀ ah, rí pé àwọn sì mọ̀ rí pé kí ni bọ́lọ̀ ń ṣe ní ọwá náà nù ẹ̀rí yóò wá ní ìfọkànbalẹ̀ ní tiẹ̀ àwọn ilẹ̀ ìlú táwọn èèyàn sáré kí tẹ́lẹ̀mílò lè kiri bọnú ẹbọ lẹ́mílò lè kiri bọnú kúfúrú lẹ́mílò bọ́ sọ́wọ́ àwọn gbájú àfà nítorí pé nǹkan kan ṣẹlẹ̀ sí tí ó sì ní bẹ̀rù ọlọ́run ọba àwọn tó bá jẹ́ kó bẹ̀rù ọlọ́run tó dúró tọ́ ọlọ́run ọba rẹ ọlọ́run bó sì fi ọlọ́kàn ọlọ́run kọ ọyọ wala hum yahzanun kò ní sí bànújẹ́ fún ọ òní máa rán bànújẹ́ so bákan náà ìbẹ̀rù ọlọ́run tá à ń sọ yìí òun ni máa ń jẹ́ kéèyàn ó wà papọ̀ bí yẹn ṣe wà láyé ìlú tó wà papọ̀ ọjọ́ ìgbìnà kìyàmà bẹ́ẹ̀ kí ni túmọ̀ tí mo ń sọ òun ni kí gbogbo àwọn téèyàn súnmọ́ra ẹni nílé ayé ìjọ́gbìn ìgbìnà kìyàmà ọjọ́ tó ń kálukú o. yawma yafirru al-mar'u min akhihi ọmọ èèyàn sá fún ọmọ ìyá rẹ̀ wa ummihi yóò sá fún ìyá rẹ̀ wa abihi yóò sá fún bàbá rẹ̀ ẹni kí bàbá sá fún ìyá bàbá sá fún ọmọ ọmọ sá fún bàbá ìyá sá fún ọmọ ọmọ sá fún ìyá rẹ̀ ọmọ ìyá sá fúnra wọn li kulli imri'in minhum yawma idhin sha'nun yughnihi nkàlùkù ni ó ní tí ọmọ bá rán níjọ yẹn so bọ́lá ṣe wá ń sọ̀rọ̀ yìí ike nkàlùkù ṣe wà tẹ́nìkan ò ní fẹ́ rí ẹnìkan jọ yẹn ló wá ní àwọn kan ń bẹ tó ṣe pé bọ́n ti ń ṣọ̀rẹ́ nílé ayé bọ́n ti ń ṣẹbí nílé ayé tó bá jẹ́ ògbìn alkiyama náà wọ́n tún ṣẹbí olúwa bá sọ ní suratu Zukhruf àyà 67 olúwa ní al-akhillau yawma'idhin ba'duhum li ba'din aduwwun illa al-muttaqin olúwa ní gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn ara yín al-akhillau gbogbo ọ̀rẹ́ gbogbo àwọn ọkọ àtìyàwó ẹ̀gbọ́n àtàbúrò ọ̀rẹ́ àtọ̀rẹ́ àtijọ́ bẹ́ẹ̀ láti kékeré ni àti ah, ń sọ̀rọ̀ láti kékeré olúwa ní tó bá jẹ́ ògbìn al-qiyāmah yawma idhin ba'duhum li ba'din aduwwun ẹ sì dọ̀tá ara yín ẹ di ọ̀tá ara yín ẹni kún kálukọ́ ọ̀họ́ fúnra wọn pé ẹ tèmi tó gbé tètèmi yìí tó olúwa ní ẹ di ọ̀tá láàrin ara yín illal muttaqīn àfàwọn tó bá bẹ̀rù ọlọ́run nìkan náà ni wọ́n jọ wà papọ̀ níjọ́ yẹn alẹ́ àsọ̀rọ̀ rẹ̀ ní mutaqabilin wọ́n wà lórí bẹ́ẹ̀dì aljanna tí wọ́n kọjú síra wọn hmm. yatufu alayhim wildanun mukhalladun àwọn ọmọ ọ̀dọ́ àwọn ọmọ aljanna àwọn ọmọ ọ̀dọ́ tó jẹ́ àwọn ọmọ kéékèèké ni wọ́n mọ̀ rọ kiri so n tí ó mú yàn ṣe pọ̀ bí yàn ti ṣe ń lé eléyìí túmọ̀ sí pé àtìyàwó àtọkọ àtọmọ àti bàbá tí wọn ò fẹ́ kí òpin àkóṣẹlẹ̀ sáwọn ẹ̀rẹ̀ ẹlòmíì wọn nífẹ̀ẹ́ ara wọn gán tó bẹ́ẹ̀ gẹ́jú bẹ́ẹ̀ lọ tòun tó dájú ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní kúnjọ́ kan náà ẹnìkan ṣáájú ẹnìkan àmọ́ lọ́wọ́ ọba ó lágbára láti tú ìyẹn papọ̀ pé ìwọ àti ẹbí rẹ jọ wà ìwọ àtàwọn ọmọ rẹ jọ wà bẹ́ẹ̀ ṣe wà nílé ayé àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ àwọn náà làwọn tó bá ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run àmọ́ àwọn tó bá jẹ́ àwọn tó wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n sá fúnra wọn ní o kálukọ́ ọ̀họ́ níjọ́ yẹn kí wọ́n kó bá mi wọ́n kó bá mi kódà àwọn kan bẹ tó ṣe pé wọ́n ó dira wọn mú wọn ò ní jẹ́ kán lọ wọn ni a ah, ọlọ́run eléyìí ọfẹ́ lọ mọ́jẹ́ lọ ó ní ìyá jẹ torí pé kíni òun ló sábà bí fìtínà yìí fún mi inna ata'na sadatana wa kubara'ana wípé àwọn tán jù wá láwọn ìyá yìí àwọn bàbá yìí náà látẹ̀lé àwọn náà kó fìtínà bá wa fadalluna sabilan àwọn náà wọ́n jẹ́ ká ṣìnà ẹ̀rí òun ní jẹ́ kí wọ́n lọ́njọ́ yẹn wọ́n dì wọ́n mú yawma tabarra alladhina tubi'u min alladhina taba'u wa ra'aw al-'adhaba wa taqatta'at bihim al-asbab olúwa ní àníjọ́gbìn al-qiyama gbogbo àwọn tó ṣe pé wọ́n ń tẹ̀lé ra wọn kí gọ̀rọ̀gọ̀rọ̀gọ̀rọ̀gọ̀rọ̀ wọ́n sì jáwọ́ lórí àwọn tó ń tẹ̀lé wọn àwọn tó ń tẹ̀lé wọn sì sọ pé ah, àwọn àyìnlá ń tẹ̀lé wọn ní rọ́ọ̀yìn mọ́rí o tẹ̀rẹ̀ ṣéèkù àti mùrídìí wọ́n jọ jà níjọ́ yìí wọ́n jìnà síra wọn wọ́n ní irọ́ o pé mi ò mọ̀ rí o tí wọ́n sì ní òun wọ́n mọ̀ rí òun ló ń tẹ̀lé yóò lóun ò mọ̀ rí níjọ́ yẹn tabarra alladhina tubi'u min alladhina taba'u àwọn tán tẹ̀lé ó sì jáwọ́ wọ́n sì dínà ìwọ̀n pé irọ́ ìmọ̀ yẹn rí wàrà àwọn abab wọ́n fi ojú ibi ìyàwó lọ́hùn ọ̀tàkọ́tọ̀ bá ti ń bímọ asbab gbogbo ìfẹ́ tán láwọn ní sọ́ra so ìbẹ̀rù ọlọ́run ní máa ń jẹ́ kí èèyàn wà pẹ̀lú ara ẹni ọ̀rẹ́ àtọ̀rẹ́ tó dúró bẹ̀rù ọlọ́run so wọ́n sì wà pẹ̀lú ara oníjọ gbèǹde alkiyama náà so látara ìbẹ̀rù ọlọ́run ọba so ìbẹ̀rù ọlọ́run ìyẹn máa fi mẹ́rin tó bá jẹ́ ni ọlọ́run peter ló súnmọ́ ọlọ́run tálẹ́ni eré tálẹ́ntọ́lọ́run bá pọ́nlé tálẹ́ntọ́lọ́run bá ọ̀nà jù wàláì kò sí ní ẹ̀lẹ́fẹ̀ẹ́ mẹ́rin tọ́lọ́run ọ̀nà jù kì í ṣowó kìí ṣe pé èèyàn ń bímọ náà lọ́n fi hàn náà yàn pé lágbájá ọlọ́mọ wa fẹ́ràn rẹ o mm-hmm. tó bá ní kí ló dé kí wọ́n ní à ah, ẹ̀rí bó ṣe lówó ni àìrọ́ ah, o owó kọ́ nífẹ̀ẹ́ ọlọ́run o owó kọ́ owó kọ́kọ́ rẹ ọmọ kọ́ ọmọ kọ́kọ́ rẹ àlàáfíà kọ́ nífẹ̀ẹ́ ọlọ́run gbogbo àwọn nǹkan yìí ẹ̀bùn gift ọlọ́run ọba ni ọlọ́run wa lè fún ẹni tó like ẹni tó nífẹ̀ẹ́ sí ó sì lè fẹ́ ẹni tí ò nífẹ̀ẹ́ sí ẹ lè rí ọ̀tọ̀ ọlọ́run ọ̀tọ̀ ọlọ́run ni o bizat yẹn ni pé fúnra rẹ̀ ọ̀tọ̀ ọlọ́run bimanil kelma tó bá ní ọ̀tọ̀ ọlọ́run lè yàn ẹ sì mọ rí yóò sì lówó lọ́wọ́ tó ẹ ó ní ọ̀tọ̀ ọlọ́run lágbájá ní ti ń jẹ́ ọ̀tọ̀ ọlọ́run gangan ẹ sì rí yóò sì mọ bímọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀tọ̀ ọlọ́run ẹ sì rí olóòtọ̀ ọlọ́run popularity ọ̀tọ̀ ọlọ́run so bẹ́ẹ̀ náà wá ní wàá rẹ̀ ẹni tó ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí ọlọ́run nífẹ̀ẹ́ bí máa ní kẹlì pé ẹni yí ọ̀rẹ́ ọlọ́run ọba ni ó lè má lówó lọ́wọ́ ó lè má bímọ gan ó lè má lálàáfíà gan ẹ̀rí bó ṣe ń fẹ́ ó nì so yíwọ̀n ìtumọ̀ tó kọ́ ọlọ́run ọba ọlọ́run so torí pé kí ni gbogbo àwọn nǹkan yìí ẹ̀bùn gift ní lọ́dọ̀ ọlọ́run ọba tí ó bá yẹ̀ṣà ẹni tó bá wù ní máa fún kì í so ìtú yẹn mo wá fi ń rí ìtúlùwọ́ pé lágbájá yìí kí á ah, olùwọ́bá máa nífẹ̀ẹ́ rẹ o olùwọ́bá máa pọ́n lé o kí sí gbà nǹkan tá ń kà yìí láti mọ̀ sọ́kọ́ lọ́n pọ́n yàn lé so ọlọ́run bá ń sọ náà Qur'an yá yọ náà so inna khalaqnakum min dhakarin wa untha olùwà ní ẹ̀yìn èèyàn mi ni mo dá yín látara ọkùnrin kan àtobìnrin látara Adam àti Hawa wa ja'alnakum shu'uban wa qaba'ila wọ́n á ṣe ní ìran oríṣiríṣi ẹ̀yà oríṣiríṣi nílẹ̀ wá jẹ́ ọlọ́wà ní inna akramakum indallahi atqakum ẹni tó jẹ́ ẹni alápọ̀nlé láàrin yín tí mi ọlọ́run tí mo ọ̀nà rẹ̀ tí mo pé ah, alágbájá yìí ẹni àpọ́nlé ni lọ́dọ̀ mi ọlọ́run wọn náà ni ẹni tó bá bẹ̀rù ọlọ́run nínú ìyẹn ò túmọ̀ sí pé ká ní olúwọ bá pọ́nlé láà ọba pọ́nlé fẹ́rí pọ́lọ ni wà mẹ́lẹ̀ ìsáni ìdá mẹ́btẹ̀láù fa akramahu wa na'amahu wa yaqulu rabbi akramani ọmọ ènìyàn kan bẹ tó ṣe pọ́lọ wọn bá yóò fún lówó yóò fún lọ́lá yóò ṣe dára ní ọlọ́run pọ́nlé ọlọ́ni àti kó jẹ́ olùbẹ̀rù ọlọ́run tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run inna akramakum indallahi atqakum ẹni tó bẹ̀rù ẹni ọlọ́run òun lẹni àpọ́nlẹ́jù lọ́dọ̀ ọlọ́run ọba tó bá kan náà gbogbo ẹni tí wọ́n ń ṣiṣẹ́ hmm, tó ń ṣẹ̀mí àtibọ̀tán àtibọ̀tán ó ṣe kókó àtibọ̀tán ṣe kókó ẹni tí ó látibọ̀tán rí ẹni tí ó láti bọ̀ tán rẹ̀ ọ̀nà ilẹ̀ tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ẹni tí ó bá ti láti ẹni tí ó bá ti bẹ̀rù ọlọ́run kò lè láti bọ̀ tán rẹ̀ tó lè nǹkan tó gbọdọ̀ yé àwa mùsùlùmí ni tó bá lè yẹn ń wá àti bọ̀ tán yẹn ni pé kọ́ràn yẹn kángun sí oore lọ́dọ̀ ọlọ́run ọba tó bá kan náà kí ọ̀ràn èèyàn ó jẹ́ pé lẹ́yìn ìgbà tí èèyàn bá lọ tán yóò tún máa dáa olúwọ́ bá ní àti bọ̀tẹ́tà ń sọ yìí ètò gajù ní kí n rí àlìjẹ́nà ọlọ́wọ́ ọba lórí iṣẹ́ tí yẹn bá ṣe torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ṣiṣẹ́ ẹ̀rí ní iṣẹ́ tá a pè ní iṣẹ́ ìbádà àmọ́ tí wọ́n bá ti sì bẹ̀rù ọlọ́wọ́ ọba sí ọlọ́wọ́ ọba ní fún wọn ní nǹkan kan nínú ẹ̀san tí ó ṣàbòsí fún wọn ọlọ́wọ́ ọba nínú Suratul Qasas pé tilka darul akhirah ló wà níṣẹ́ rí ilé ìgbẹ̀yìn yẹn ni pé àlìjẹ́nà ìmì ọlọ́wọ́ ọba naj'aluha lilladhina la yuriduna 'uluwan fil ard olúwa ní àwọn tí wọ́n nílé náà àwọn náà làwọn tó ṣe pé wọn ò máa wá gíga kìnílé ayé kí wọ́n wá gíga káàkiri nílé ayé ìyẹn pé la yastakbirun wọn yìí sọ pé àwọn fẹ́ gbéra àwọn tóbi hmm. àwọn yẹn ni àwọn tó ṣe pé wọn kì í lépa ipò ayé káàkiri wọn yìí lépa rẹ̀ wọn yìí lépa ipò ayé kiri la yastakbirun wa la yatakabbarun ìtumọ̀ méjèèjì tó wá fún un la yastakbirun wa la yatakabbarun nínú ní sọ pé àwọn fẹ́ tóbi àwọn fẹ́ pé mí náà ń wà nǹkan báyìí tó wa ọlọ́wọ́ ni wa la fasada wàlà àákìbátú lílmùtàkìn wàlà àákìbátú lílmùtàkìn olúwa ní àtibọ̀tán o yóò jẹ́ ti ẹni tó bá bẹ̀rù ọlọ́run ẹni tó bá fẹ́ látibọ̀tán rí tó fẹ́ síra rí kẹnìyàn bẹ̀rù ọlọ́run àmọ́ tí yóò bá fẹ́ síra rí kó máa bá ìbẹ̀rù ọlọ́run ọba lọ tòbí nílà tó máa gbé àwọn kọ́ọ̀lù kọ̀ọ̀kan tí ọlọ́run bá ní kẹrin rí gbé àmọ́ tí tó parí so àwọn ah, Muslim brothers àbí sunni brother muslim sunni brother ní òkè kúra so wọ́n ní lecture ní ọ̀túnla nírọ̀lẹ́ lágo mẹ́rin ní ilé àjàwòrò ní òkè kúra so kí a wá síbẹ̀ gbọ́ àwọn mùsùlùmí tó sọ̀rọ̀ lélẹ́rí òun náà ni ọ̀rọ̀ kọ́dàrú ìní pé kádàrá destiny náà fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí so n tó ń jẹ́ àgbóyè rẹ̀ tó yè kóró so ni wọ́n fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí òbí nílà ọmọ ìyá yá Abdul Fattah Salumi òun náà ni yóò ṣe lẹ́kṣọ̀ ní ibẹ̀ sojú ká pàdé ara wa ní aago mẹ́rin ní ilé àjàwò ní òkè kúrá nírọ̀lẹ́ àwọn èèyàn ti ń kọlẹ̀ ẹ̀fẹ́ jẹ́ kí pé fáwọn míì tí wọ́n mọ nọ́mbà yìí zero eight one zero eight five zero one three seven Ọlọ́run níjọ́ bàjẹ́. Àmì jazakallahu khaira. Orúkọ tèmi ni Abdulrazak Ẹlẹ́mọ̀sán. Mo ti gbọ́ wọn yín. Ẹ káwọ̀. Ọ̀gá ńlá alágbàdo. Náà mẹ́kújọ́ mẹ́ta. Akí àwọn àbáwà tòmọ̀tá ìsàmìlẹ̀. Àmì jazakallahu khaira. Ọlọ́run ní mi náà. Àmín àtẹ̀yìn náà. Ọlá àti tọ́jú Ọlọ́run. Àwọn tọ́dún yín náà ni. Àmín jazakallahu khaira. Àmín jazakallahu khaira. Àríyàn àtọ́lọ́run. Ọlọ́run níjọ́ bàjẹ́. Àmín àmín. Ìgbẹ́ bẹ́ẹ̀ ìbéèrè lọ́rọ̀ ẹgbẹ́ ẹni tí sọ̀rọ̀ yàn lẹ́yìn. Hmm. Tó rọ̀ bẹ̀rù Ọlọ́run ni. tí ń hmm. sọ̀rọ̀ mọ̀làkejì rẹ̀ lẹ́yìn hmm, hmm. àìbẹ̀rẹ̀ ọlọ́run náà ṣe rí ọ̀nà méjì ni ìgbà míì yẹn lẹ́yìn láìdáa tó ṣe pé èèyàn ó gbẹ̀ṣẹ̀ tí pé ọlọ́run torí Islam sọ̀rọ̀ ara wa lẹ́yìn sọ̀rọ̀ ara yín lẹ́yìn ma ẹni tó bá bẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ lẹ́yìn lẹ́yìn tó ṣe èèyàn ti ń sọ dà kódà pé pé nǹkan tí ọ̀dà lèèyàn sọ ń pa ènìyàn lápèjúwe nísìn ẹ̀rí ẹni tí wọ́n bá ṣàbòsí fún ẹnìyẹn ẹnìyẹn jẹ́ lówó kò san ó bèrè lọ rẹ̀ kò fún un kọ́ ni alágbájá ah, ah, ìwà rẹ̀ ọ̀dà dé ọjọ́ mi lówó kò san so ẹ̀rí pé ẹnìyẹn ń lọ́ọ̀jù kọ̀m̀pléènù ń sọ̀rọ̀ lẹ́yìn náà ni àmọ́ irú sọ̀rọ̀ lẹ́yìn yẹn kò sí tó burú mbẹ́ so àbíyàn ń júwe fún yẹn pé aláburú ń sọ̀rọ̀ lẹ́yìn náà ni àmọ́ kò wàlékùn sọ̀rọ̀ àwọn tọ́lá bàkàtù kò bá jẹ́ bó ṣe gẹ̀gẹ́ ní sọ̀rọ̀ rẹ̀ naam ẹ káàbọ̀. ṣẹ́rí hmm. hmm. eh, èyí tó dáa jù tó dáa jù tó dáa jù ni kí ọkọ̀ jẹun tí yàn sanná kí ọkọ̀ san tí yàn jẹ so tó bá ṣe pé yàn bá wò pé ah mi ti bẹ sọ nísìnyí so ó lè kọgbà títà ṣàwálì torí títà ṣàwálì kò gbọdọ̀ jù ní oṣù tí a wà yìí lọ èèyàn lè ṣe bẹ́ẹ̀ so àmọ́ ètò ìdájú ní kí wọ́n kọ́ ọ̀sán naam aleykum salaam wa rahmatulah barakatu aleykum salaam ń dání lóhùn. naam. ó ní rọ́ọ̀sì bọ̀ọ̀míyà ọmọ ìjì ìjọba sátú parí sátú kálámù. ya. látà àtàjà ó. Eh. mo ní ṣé eh, ìyé lè ṣe ṣé kábínẹ̀tì yẹn ń jígá bíi ìjà ìlú Hmm. bẹ́ẹ̀ni gbogbo ohun tábà ti ń kí bẹ́ẹ̀ni gbogbo ohun tábà ti ń kí àti rákà alákọ̀ọ́kọ́ ẹni pé méjì alákọ̀ọ́kọ́ àti méjì ẹlẹ́ẹ̀kẹ̀ẹ́jì náà a sì tàṣáwùdù rẹ̀ a sì ya ìbùrọ̀mí àmì gbogbo àtàbà sì jòkó tàṣáwùdù dandan ni ká ṣe sọ̀rọ̀ àti ìbùrọ̀mí àmì bẹ́ẹ̀. نعم بإذن الله أوكي السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته عبد الكريم لا تقولوا نعم يا كابو bẹ́ẹ̀ mi ni pé bóyá èèyàn bóyá bí ìyàwó èèyàn hmm. àbí bóyá àbúrò èèyàn ó ti hmm. àwẹ̀ tó hmm. ìkẹyìn lè báyàn gbà rẹ̀. wọn kì í báyàn gbà rẹ̀ àfẹn tó bá kú tó jẹ́ mọ̀lẹ́bí èèyàn tẹnìyàn sì jẹ àwẹ̀ sòtó pé ó rẹ̀ ara rẹ̀ ti wá yá kò wá ti san àwẹ̀ yẹn sòyìn ọba gbà àmọ́ tó wá jẹ́ pé ó rẹ̀ ara rẹ̀ yá tó fi kó kú sòyìn ní bá san àwẹ̀ kọjá rẹ̀ títí yé báyìí so nam so ẹ jẹ́ kí n gbé kọlù rẹ pélé ní ọ̀sẹ̀ ìjẹ́bi lọ́sọ̀ aleykum salaam wa rahmatulah. ṣáàkùn lọ́kọ̀ yọ̀. ìjọba náà ìbéèrè tí mo fẹ́ béèrè ni ó ní ṣe pẹ̀lú pé báwo ni èèyàn ti lè kọnu sí obìnrin tí yàrá ẹ̀sẹ̀ rẹ̀ fẹ́ nílẹ̀ ṣìṣẹ́ ó sì bá súnà. ìṣẹ̀rí ọ̀nà méjì ni èèyàn lè bàbá ọmọ yẹn gángan wípé bàbá mo rí ọmọ yìí ọmọ yẹn wù mí ẹ fún mi ṣùgbọ́n kan lè pe ọmọ náà àmọ́ kọ́ pé ní so náà ni ọ̀nà méjì tó wà ń bẹ̀ wallahu a'lam tòbí nílà ah, kí wọ́n gbàgbé láti pàdé ní òkè kúrá ní ìrọ̀lẹ́ ní aago mẹ́rin ní ọ̀túnla so bákan náà eléke ó ti bẹ̀rẹ̀ òun náà ni a fi kẹ́yìn ní ìsìn yìí so fọ́ọ̀mù ti ń lọ báyìí ìgbàkúgbà tẹ́yìn òbí bá pinnu láti fọmọ yín sílé kéwú bó sì jágbàlagbà ló finú fídọ̀ láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀sìn ó yẹ kẹ́ ẹ wòye sáàyè téèyàn ti mú mi ìmàmú rẹ̀ gbẹ láláìsí ní fásitì ṣòfò ìwọ̀n ìjìnlẹ̀ ẹ̀kọ́ ọmọdé rọ́tàtú ahli sunnati wal jama'ati lè dèrò sáàtì islamiyyati wal arabiyyah adábàtà ìlọrin fi ṣe gbẹ̀mí tẹ̀ lọ́jọ́ kọjọ́ ẹ̀kọ́ kéwú kíké níbàámu pẹ̀lú alukur'ani òun allah yóò sì kún kẹ́kẹ́ fọ́nìrànràn ìwọ̀mọlúàbí àmójútó tó péye ń bẹ ní tẹ̀pẹ́ àgbékalẹ̀ madrasatu ahli sunna wal jamaa wà níbàámu pẹ̀lú àti ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan ní ìpele ibtidai ìdádi òfìmọ́ sanawi aago mẹ́jọ àárọ̀ sáago kan ọ̀sán lẹ́tò ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àlàmísì àti jímọ̀ ẹ̀kọ́ yá kùránì ìyẹn tàfídùl kùránì náà máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ alustaz abdulfatai sarumi lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin títí dórí ìyàwó lọ́ọ̀dẹ̀ nílẹ̀kùn madrasatu ahli sunna wal Ramos Adábàtà Ìlọrin Kwara State nílé ẹ̀kọ́ náà wà ládojúkọ Alájà Ìyábọ̀ orin oil ládábàtà nílọrin telephone zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine Madrasatu Ahli Sunna wal Jamaa Adábàtà Ìlọrin ní ìtẹ̀síwájú ti débákéwú kíké tayọ kámọ̀ fẹ̀kọ́sẹ̀ náà fún ni.